tádìyẹ bá dání lóògùn. dandan ni ká fọ́ lẹ́yìn. má gba twenty seven million naira. double p ló sọ̀rọ̀. mo rí double p. ta ló ní kó wá ṣe é báyìí. òkúta ni o òkúta náà sọ̀rọ̀ ẹ lójú. òkúta ìjà. ọlọ́run máa wà jẹ́ kí ìlú torí wa dàrú. àgbẹ̀tì ló ń gbégélé rà sí ẹ̀yìn òkúta ìjà. òkúta ìjà o. bẹ́ẹ̀ ni àyún bí àyún bọ̀ báyìí lọ́wọ́ yé ni. látọ̀rọ̀ bára mọ̀ ìgbà fún ẹ lówó tí wọ́n máa fi ṣe business kan. Ah, mo bóyá ká kọ́ lọ sọ́dọ̀ beverage ká lọ gba permission lọ́wọ́ ẹ̀. kí ló gbé jẹ kí ló gbé mi tó ń bù ẹ dáradára. ló máa rí mi lórí ilé kúnlẹ̀ kí ni. tí n bá kúnlẹ̀ kí ẹ ìyá àṣọkú nílé. ó mà gbọ́ ọ. wọ́n rẹ̀ mi wọ́n rẹ̀ bá ọmọ mi méjì. òkúta àjàlélé ìyálàyà ẹnìbọdì. bẹ́ẹ̀ sọmọ ìdáṣẹ́ bẹ́ẹ̀ kó kúrò jìjì ni. ẹlẹ́dàá mi ò ní débi ní fojú sunkún ọmọ. nígbà tí ìwọ kí ẹ̀ tó sọ̀rọ̀ mọ́ yìí. Níjà tèmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀.